إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى صلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوى بنري دم ولكن الرسالة تتشي الإمام ابن أبي زيد القيرواني رحمه الله تعالى أيتي وقع لوري المذهب المالكي إلنا أقوي أوان أرويسي أوان إشي جوسي أتوي بيلو لوري إلنا الإمام مالك رحمه الله تعالى èyí tí a máa gbé wò ní òní òun náà ni báàbù fi àwòfáàtì sọláàtì wa asma'iha ọ̀rọ̀ nípa àwọn àsìkò ooru bákan náà àwọn orúkọ tó ń bẹ fún àwọn ìrun kọ̀ọ̀kan ní tí ó pamọ́ sí wa àwa náà mọ̀ wípé ìrun wákàtí márùn-ún gẹ́gẹ́ bí a ṣe máa ń pè é ètò jẹ́ ọ̀ràn ìyẹ̀lẹ́wà lórí ni ọlọ́mọba subhanahu wa ta'ala ojú ká mọ̀ pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta dájúdájú ìrun ó jẹ́ nǹkan tó ṣe wípé ọlọ́run ọba tó ṣe lọ́rùn ẹ̀ tó lè jẹ́ nǹkan tí ó ní àsìkò kò ń ṣe nǹkan tí a kì nígbà tí ó bá wù wá ìrun ẹ̀ tó ní àsìkò ni gẹ́gẹ́ bí ó ṣe clear níbi ayataka yìí bákan náà a ní ìrun wákàtí márùn-ún òun ni àwọn àwọn tó jẹ́ ìrun ọ̀ràn yẹn àwọn ìrun wọ̀nyí wọ́n ní àsìkò wọn eléyìí tí afáfẹ́ máa ṣàlàyé fún wa àsìkò ìrun kọ̀ọ̀kan àfọ abẹ́rẹ́ ó ní àmà sọ́lá tó sóbì ẹ̀rí irun àṣùbá fàhíyà sọ́látù lùsọ òun náà ni irun àárín gbogbo عند أهل المدينة ní ọ̀dọ̀ àwọn ará Madina imaamu Malik rahimahullahu ta'ala lára àwọn afa Madina yìí lára àwọn afá madina òun ni al-imamu malik rahimahullahu ta'ala ìṣòtọ́ bá ní ìrún àárín gbogbo èyí tí àwọn gbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ni ìrún àṣùbá tá a a ní ìrún àyílà èyí tí wọ́n pè zohun bákan náà ní ìrún alásàrì èyí tí a mọ̀ sí irun alaasù bákan náà a ní irun magrib a ní irun ìṣá irun zuri àti asiri irun ọ̀sán ni irun magrib àti irun ìṣá wọ́n jẹ́ irun alẹ́ sókù irun àsùbá. So, bí ìgbà tó ṣe wípé ìrun àṣùbá ló ń bẹ láàárín láàárín wọn ni tàbí tá a bá mú ìrun zuri àti asli ta kó wọn sẹ́gbẹ́ kan a mú ìrun magrib àti ìrun ishai apá náà sẹ́gbẹ́ kan ó kù ìrun àṣùbá sòtórí ẹ̀ pè ní ìrun àárín gbogbo asọ́látù wọ́sọ̀ eléyìí òun ni tí àwọn àfáàmì sọ ìyàwó Aisha radiyallahu anha wọ́n nígbà tí wọ́n ka aya hafidu ala salawati wa salati wusta ìfẹ́ mójútó àwọn ìrun yín wa àti ìrun àárín gbùngbùn ikú wọn ní wọ́sọ̀lá ti là á sọ àti ìrún àlátàrí wọn ló túmọ̀ sí wípé ìrún àlátàrí òun kọ́ ni asọ̀lá tó wù sọ torí pé ó ní wọ́sọ̀lá ti là á sọ sotori ẹ làwọn afáàmì ti gbà wípé ìwọn àárín gbogbo òun náà ni ìwọn àṣùbà eléyìí ni tí. orí rẹ̀ awọn pọ̀lọpọ̀ àwọn afá a nínú àwọn a'immatul malikiyya àwọn afá madhabi al malik rahimahullahu ta'ala bó tiẹ̀ jẹ́ pé àwọn awọn gbà pé ìrun àárín gbùngbùn òun ni ìrun àlásàrì torí wípé orin látọ̀dọ̀ àwọn sàábé mi náà bí Ali ipò wọn ní sọláàtù wùsùtọ̀ sọláàtù làásìrì láti ọ̀dọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ipò ìwọ̀n alásàrì ní ìwọ̀n àárín gbogbo torí ẹ àwọn afáàmì bíi al-imam ibn abdulbar rahimahullah ta'ala wọ́n ní gbogbo òun náà la lè pè ní àárín gbogbo torí pé tá a bá wo ìrun àsùbá a rí pé ìrun méjì ṣíwájú ẹ̀ ìrun méjì wá lẹ́yìn tábàwò ìrun alásàrì a ní ìrun méjì ṣíwájú ẹ̀ ìrun méjì wá lẹ́yìn rẹ̀ so ó túmọ̀ sí pé ìrun kọ̀ọ̀kan afẹ́rẹ́ sọ pé ìrìn àrùn gbogbo ni ṣùgbọ́n èyí tí ó tẹ̀wọ̀n wallahu a'lam ó pé ìrun àrùn gbogbo òun náà ní ìrun al eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n bẹ ní orí rẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí afá sọ fún wa ń bí ó ní amma salatu subhi ẹ̀rí ìrun àsùbá wàyẹ̀ salatu wusta òun náà ni ìrun àárín gbogbo inda ahli madinati lọ́dọ̀ àwọn ará madina wàyẹ̀ salatu fajiri òun náà ni ìrun alfajiri ìsìlàkà pé ní salatu subhi ìrun àsùbá أو صلاة الفجر أبيك كريم الفجر تريمك فأول وقتها إبرة إيوي أو نامي استدعاء الفجر المعترج أو انصداع الفجر المعترج بالضياء في أقصى المشرق غائبا من القبلة إلى دبر القبلة حتى يرتفع فيؤم الأفق أني بري وصباح أناني نباتي الفجر tí ó bá jẹ́ nǹkan tó ṣe kó bẹ́yọ níbi àwọn pápá bẹ̀dẹ̀yà táàrí ìmọ̀lẹ̀ yẹn fi aqsal mashriq ní ibi tí oòrùn ti máa ń yọ dha'iban min al-qibla tí ó máa lọ láti ibi sáàmì pẹ̀lú kọkírun ìlà duburi al yóò máa lọ sí ibi tó ṣe wípé ó jẹ́ ibi tá à ń dojú kó fi rò hátà yàtọ̀ ṣùgbọ́n títí títí yóò fi di pé yóò ga sókè fàyà umar ofok yóò wá kárí gbogbo àwòsánmá eléyìí wọ́n pè ní alifájì náà ntí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ tí o sùn dùn bẹ́ẹ̀ òun ni pé òòrùn máa ń yọ amẹ́rin tí òòrùn máa ń yọ láàárọ̀ láàárọ̀ ṣùgbọ́n òòrùn tó ń yọ yìí àkọ́kọ́ rí ìmọ́lẹ̀ kan náà ṣíwájú ká tó wá rí òòrùn gangan fún rẹ̀ tàbá ní òòrùn gangan fúnra rẹ̀ òun náà ní kíní tó dàbí bọ́ọ̀lù tá a máa ń rí tó ní ìmọ́lẹ̀ tó ṣe wípé ìmọ̀ tani lára eléyìí ní táǹkì ní òòrùn gẹ́gẹ́ bí oṣù pamọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa òòrùn tí máa ń yọ yìí ìmọ̀lẹ̀ kan ní kọ́kọ́ máa ń síwájú rẹ̀ ìmọ̀lẹ̀ yìí òun ni wọ́n ń pè ní alifájúrù ìmọ̀lẹ̀ yẹn yóò kọ́kọ́ yọ ní ibi tó ṣe wípé a máa ń dojúkọ kírun. nisso aqui uma tribo tanto troma de bi arola ari pe o o fe yoni agbegbe bi bai oru to fe yo yi imale ka koko siwaju re na imale yen ko ni da bi bol di igba to se ka kan ri imale ni okan imale yi ó ní àwọn stages tí èèyàn ó ní àwọn stages tí ìmọ̀lẹ̀ yìí èèyàn ṣùgbọ́n ìtafà ń ṣàlàyé fún wa nígbà yìí ó ní stage tó ṣe wípé a máa fi ń kírun ní irun tí a mọ̀ sí irun àsùbá àbí irun tá a máa ń pè ní irun fájúrù gbólóhùn àsùbá ètò pẹ̀lú ìmọ̀lẹ̀ ni gbólóhùn fájúrù náà ìtọ́jú ṣe pẹ̀lú pé kí nǹkan bẹ́ àti ìsìmọ́lẹ̀ yẹn yóò kàn yọ min aqsal mashriq láti fi kí ohun ti máa ń yọ láti máa wò lọ́ọ̀kan kótó ni pé òru gangan fún yóò padà wá yọ táwa rí bọ́ọ̀lù òru yẹn ìmọ́lẹ̀ yẹn lákọ̀ọ́kọ́ rí náà tá a bá dojú kọ oòrùn lọ́wọ́ àárọ̀ nígbà tó oòrùn bá ti yọ ta dojúkọ ọmọ tí ó ṣe pa fẹ̀yìntì nísìnyí èmi tó oòrùn ti yọ ni èmi kọ́ yìí sí báyìí tí n bá dojúkọ apá àlàáfíà mi òun ni wọ́n ń pè ní north apá ọ̀tún mi ni wọ́n ń pè ní south ìyẹn tí ń bá dojúkọ oòrùn ibi tó rùn ti ń yọ gangan láàárọ̀ mo dojúkọ so ti máa wá ń spread your ọwọ́ mi báyìí ibi ọwọ́ àlàáfíà mi apá àlàáfíà mi nígbà tí bá spread your ọwọ́ mi eléyìí wọ́n ń pè ní north èyí apá ọ̀tún mi ni wọ́n ń pè ní south ibi tó rùn ti yọ gangan tí mo dojúkọ yẹn òun ni wọ́n pè ní east ẹ̀yìn ẹ̀yìn ní òun ni wọ́n pè ní west ẹ̀yìn tí mo dẹ̀ ibi tí mo dẹ̀ yìí kọ́ òun ni west ibi tó rùn tí yọ gẹ́gẹ́ tí mo dojú kọ òun ni wọ́n pè ní east ọwọ́ tí mo spread apá ọ̀tún wọ́n á pè ní south apá òsì wọ́n á pè ní north tí àwọn oní geography tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n á ní láti north yẹn títí lè lọ east tè lọ south tè lọ west padà sí north wọ́n ní ẹni tẹ́gbẹ̀ẹ́ ní three hundred and sixty degrees three hundred and sixty degrees òun ló ń bẹ níbẹ̀ three hundred and fifty degrees yìí wọ́n sọ bí tí kíbla jẹ́ fún wa ń bẹ́ torí pé a gbọ́dọ̀ kọjúkọ dojúkọ kàába báwa ṣe wà ń sìn abala dojúkọ bí tó rù tí ń yọ gẹ́gẹ́ fẹ́ pé a síwájú wa táwọn wò báyìí àbí ó rọra wà lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà wa àbí ẹ̀gbẹ́ ọ̀tún wa díẹ̀ wọ́n á ní east láwa yìí so ló pé kíbla wa ibi tá a dojú kọ gẹ́gẹ́ a gbọ́dọ̀ mọ̀ báwo pé tó bá fi lè na ìlà láti ibi tá a dojú kọ yẹn tán na lọ straight yóò lọ láǹdì sí káàbà ni ìlà tí wọ́n là yẹn àbókù tí wọ́n fà lọ káàbà ni yóò lọ fara kan nítorí pé mi àti ibi tá a dojú kọ kírun fi lè na okùn láti bẹ̀ tán na straight yóò fara kan káàbà ni sọ àwọn kan bẹ tó ṣe pé ibi táwọn wà lórí ilẹ̀ ayé wọ́n wà ní area north àwọn míì ń bẹ ní area south àwọn míì ń bẹ ní area east àwọn míì ń bẹ ní area south àwọn míì ń bẹ area north bó ṣe lọ rò ṣùgbọ́n kálukú fẹ́ dojúkọ kàába náà ọ̀rọ̀ kíbla kọlá fẹ́ sọ ń sè ìta fẹ́ sọ òun ni ìmọ̀lẹ̀ ti máa yọ síwájú ohun gẹ̀gẹ̀ fún rẹ̀ tó yọ tí ìmọ́lẹ̀ yìí ò bá yọ àlè kí o ti àtàmọ̀ sí ìrun àṣùbá torí pé ẹjá fi ń pè é ní àṣùbá òun náà nítorí ìmọ́lẹ̀ yẹn torí ìmọ́lẹ̀ yẹn gẹ́gẹ́ ni wọ́n fi ń pè ní ìrun àṣùbá wọ́n fi ń pè ní ìrun àṣùbá so tí ìmọ́lẹ̀ yìí bá ti wá yọ ìmọ́lẹ̀ yìí yóò máa gbòòrò sí yóò máa fẹ̀ sí yóò máa kẹ̀ sí bó ṣe ń fẹ̀ sí tó ń kẹ̀ sí òun ni ilé ó máa mọ́ àlejò rí nǹkan sí ìmọ̀lẹ̀ ló fẹ̀ ló kẹ̀ tó bá kàn ya aṣọ ìkóhùn yọ ni ìmọ̀lẹ̀ òun yẹn òun la ti rí láti ọ̀kan bí ìgbà tó ṣe pé iná mọ́tò ó tàn sí ọ láti jìnnàjìnnà láti rí mọ́tò yẹn ṣùgbọ́n à ń rí àmì iná à ń rí àmì ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ yẹn wá ń súnmọ́ wa ń súnmọ́ wa bí ìmọ́lẹ̀ yẹn ń súnmọ́ wa ìyẹn iná iná mọ́tò bó ṣe ń súnmọ́ wa á rí pé ẹgbẹ̀gbẹ̀ wa yóò mọ̀ mọ́lẹ̀ sí so á padà wá rí mọ́tò yẹn gangan bẹ́ẹ̀ náà ni òòrùn ṣe rí ìmọ́lẹ̀ òòrùn tó ṣe wípé àtètè rí àbí òòrùn tí àti rí òrùn yẹn ìmọ́lẹ̀ rẹ̀ máa bọ̀ yóò máa bọ̀ díẹ̀díẹ̀ séèjì tí ìmọ́lẹ̀ òrùn yẹn tó bá di wípé ó fẹ̀ dé lẹ́wù kan eléyìí wọ́n pè ní fájúrò òun làá sì kí o kò ṣe pé láyìn ìgbà tí ìmọ́lẹ̀ òrùn máa ṣẹ̀ bẹ̀rẹ̀ kọ ẹ́ẹ̀ ìmọ́lẹ̀ òrùn yẹn ó gbọ́rọ̀ kẹ̀ dé séèjì kan séèjì tó bá kẹ̀ dé òun wọ́n pè ní fájúrò tàbí séèjì tá lè fi kí o òun náà pè ní fájò stéèjì tá a ti lè fi kírun èyí wọn bá pè ní fájò wọn á pè ní alifájò káàdì àti alifájàrí rọ alifájàrí tá a lè fi kírun èyí tá a lè fi kírun òun yìí tó kẹ̀dé lẹ́gùn pé ẹ̀sìn sọ pé ẹ̀ lè fi lè kírun gbàwọ́ la lè fi kírun òdìgbà tó ṣe wípé yóò wá fẹ́ yóò spread láti bí ọwọ́ àlàáfíà wa àwọn pé aṣọ wípé tá a bá dojú kò àwa spread ọ̀rọ̀ wa báyìí so bá ṣe spread ọ̀rọ̀ wa ìmọ́lẹ̀ oògùn yẹn yóò wá lọ láti ibi area apá àlàáfíà wa yóò lọ sí ibi apá ọ̀tún wa bẹ́ẹ̀ yóò spread bẹ́ẹ̀ yóò máa kẹ̀ yóò máa kẹ̀ yóò máa kẹ̀ láìpẹ́ àákan rí pé kí ni òrùn gẹ́gẹ́ fún ni jáde táwa rí wọn níbi bọ́ọ̀lù yẹn so n tí wọ́n pè ní àṣùbánu ìtàn pè ní àlùfájàre nù àlùfájàre òun ni ìmọ́lẹ̀ oòrùn tó ṣe wípé ó yọ sí wa ní stéèjì kan tó ṣe wípé a lè fi kírun àbí ká a lè fi kóra dúró bí jíjẹ mímu fẹni tó bá fẹ́ báwẹ̀ sọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ó ní wọ́n kúrú wàṣírọ́bù ẹ máa jẹun ẹ máa mú hàtáyàtà báyìí yánà làkúmù lẹ́yìtù àbíyádù mìnà lẹ́yìtù aṣọ́wọ́dì mìnà fàjì oúnjẹ ẹ lè máa jẹ máa mú a sì ní opportunity àti máa jẹ máa mú títí tí yàtàbáyẹnà lákùnrin lẹ́yìtù àbíyádù mìnà lẹ́yìtù aṣọ́wọ́dì mìnà fàjì tí ìmọ́lẹ̀ yẹn yọ sí ìmọ́lẹ̀ funfun yẹn tí èyí yọ sí tí ó kílẹ̀ ṣùgbọ́n tó wá di pé ìmọ́lẹ̀ yìí sílẹ̀ dáadáa ó ní wọ́n pè ní alifájú sọ́ọ̀dìk anabuwa muhammad sallallahu alaihi wa sallam ló fi ní alifájú fàjìránì ìmọ́lẹ̀ òòrùn tá a máa rí kátó róòrùn gan fúnra ẹ̀ ìmọ́lẹ̀ méjì ni ó ní ìkànnì yòhélò tọ́hámà oúnjẹ ó sọ ọ́ di ẹ̀tọ́ fún wa wọ̀yùhárìmù sọ̀la àlè kírun báyìí láti àlè kírun tá a mọ̀ sí irun àlùfájàre báyìí sọ ìkejì òun ni tó ṣe yí pé kí ni yùhárìmù tọ́hán wọ̀yùhẹ́lò sọ̀la tí yẹn bá ti jáde àlè jẹun mọ́ ẹni tó fẹ́ báwò dẹ́ òun la lè fi kírun nínú hadith kan anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ṣàlàyé yìí tó ṣe wípé a sì lè máa fi jẹun ṣùgbọ́n àlè ti fi kí irun tá a bá kí irun lásìkò gbà yẹn ní ìwọn àṣùbá tó jọ́ra yẹn àníhùn àníṣọ́lá àsálám ó ní kàdánẹ́lì àṣìrìhàn ó dà gẹ́gẹ́ bí ìró ìkókò tó òun tiẹ̀ yóò gùn yóò gùn lọ́ba láti tí òòrùn ti yọ akẹ́kẹ́ tí mo dojúkọ yìí ni a ti máa padà rí òòrùn gangan ìmọ́lẹ̀ yẹn òun ó dùnkè lọ́ba yìí táàmà ìtawà gbójú lọ sókè táà gbójú sókè táà wò sánmọ̀ ìmọ́lẹ̀ yóò mọ̀ lọ báyìí yóò mọ̀ lọ yóò wà lọ síbi éríà bí tí oòrùn ti mọ̀ lọ wọ̀ ìmọ́lẹ̀ eléyìí ni wọ́n ń pè ní alifájúrú káàbì òun náà pè ní alifájúrú alikáàbì alifájàrí rọ alifájàrí yìí wọ́n pè ní alifájúrú káàbì bẹ́ẹ̀ òun yóò padà parẹ́ tó ń bá ti wá parẹ́ òun ni alifájìrù sọ́ọ́dì èyí tá a ló máa yọ láti bí ọwọ́ àlàáfíà wa ń bàtà bá dojú kọ bí tóun ti yọ gangan lọ síbi apá ọ̀tún wa ìyíhun yóò wá lọ báyìí òun ó lọ báyìí òun tó wá lọ báyìí yóò máa gbòòrò sí i ni yóò máa fẹ̀ sí yóò máa kẹ̀ sí òun ò ní parẹ́ so bó ṣe ń kẹ̀sí láàmú rí náà sí láàlè máa ráwọn nǹkan tó ń lọ sí ní gbogbo nǹkan mọ̀ clear sí so ìfẹ́ sí yẹn téèjì tó wá dé téèjì yẹn ni wọ́n ń pè ní alifajuru asọ́ọ̀dìkì téèjì tí ìmọ́lẹ̀ àkọ́kọ́ ìmọ́lẹ̀ òru tá àkọ́kọ́ rí téèjì tá a lè fi kírun àsùbá òun náà pè ní alifajuru sọ́ọ̀dìkì so gbogbo tá à ń sọ ń pa ìrìn àsùbá àsìkò títú àsìkò títú ìmọ́lẹ̀ òrùn là ń bá yí ìmọ́lẹ̀ òrùn ni kó wá tó di pé kí ni òrùn gẹ́gẹ́ fún rẹ̀ ó wà yọ ìmọ́lẹ̀ òrùn kan a sì lè máa jẹun nígbà tí ìmọ́lẹ̀ òrùn yẹn bá ṣe wà a lè kí wọn àsùbá ń gbà wọn tàbá kí wọn àsùbá àní wọn tó bá yá ìmọ́lẹ̀ òrùn yẹn yóò padà dé stéèjì kan tó ṣe pé kí ni agbọ́dọ̀ alẹ́ kí wọn àṣùbá ń gbà yẹn ṣùgbọ́n agbọ́dọ̀ jọ mọ́fẹ́ tó fẹ́ gbàwẹ̀ bó ṣe rí yẹn eléyìí ni àpèjúwe tí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe fún wa nínú ọ̀rọ̀ wọn wípé alfajuru fajran alfajar méjì ló ń bẹ fa amma alfajuru alladhi yakunu kadhana bisirhan alifájà tó dé pé òun dá ẹgẹ́ bí ìwù ìkòkò that is yóò gùn láti east yóò wá gùn lọ sókè lọ sí bí west fàlàyé hindu sọlá àlè kíkirù wàlàyé harimu tọ́ám akànáà àlè máa jẹun kò ṣoúnjẹ léèwọ̀ fún wa fẹ́ni tó fẹ́ gbáwẹ̀ wà á mẹ́lifájú lẹ́bí yẹ́dhàbù mustatilan ẹ̀wárí àlùfájà yìí tó ṣe pé òun yóò gùn fil ufuk níbi àwọ̀ sánmà ibi tá ń pè ní ufuk ìtumọ̀ ufuk òun ni horizon ìtàn pè ní ufuk ní èdè lárúbáwá tàbá ní capsule english òun ni horizon kí ni tí horizon òun ibi tàbá ń wo ibi tí ó dàbí ẹni wípé ilẹ̀ àti sánmà ti pàdé àgbẹ̀tàbá ń wọ ọ̀kan lọ́gbà tí o sì yàn kọ́lé àbí pẹ̀tẹ́ tí gbogbo ẹ tẹ́ lọ ẹ máa wo bìtẹ́ wẹ̀ tó ṣe pé sánmà àti ilẹ̀ jọ pàdé bẹ́ẹ̀ so eléyìí ni wọ́n pè ní horizon ufuk làwọn lárúbáwá ń pè so ìmọ̀lẹ̀ yẹn tí a máa rí ó máa gùn lọ ní ufuk eléyìí ni wọ́n ń pè ní kíni alifajoro asọ̀rọ̀ mi tí ìmọ̀lẹ̀ yẹn bá ti yọ òun kò ń ṣe ìmọ̀lẹ̀ tí ó parẹ́ owó mọ kẹsì yóò mọ kẹsì so bó ṣe wá ń kẹsì yẹn tí ó padà kángun rẹ̀ ni pé àwa rí oòrùn gangan fún rẹ̀ ó padà jáde ìmọ́lẹ̀ rẹ̀ là ń tẹ́lẹ̀ oòrùn gangan fún rẹ̀ ó wà jáde tí oòrùn gangan fún rẹ̀ bá ti wá jáde wá rí àpẹẹrẹ oòrùn gangan àsìkò wọn àtúbà àti kọjá àsìkò ìrun àṣùbà àti kọjá eléyìí ló pàdé jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún àwọn èèyàn gẹ́gbẹ́ ṣe rí ní sọ Bukhari àtàwọn tíra hadith mi sahih Muslim àti rẹ́bẹ̀ lọ ó ní inna Bilalan yu'adhdhin bil-layl Bilali tó máa wá ń pè wò àsìkò tó wá ń pè wò yẹn ìrìn òru ló ń pè wò kò ń ṣe ìrun àsùbá kò ń ṣe ìrun àlùfájàrí inna Bilala yu'adhdhiru bil-layl Bilalu tó wá ń pè wọn ẹ̀yẹ èèyàn mi ẹgbọ́ ìrun tó ń pè ìrun òru ni òru ló ń pè wọn àsìkò àsùbá tí ì tó kọkúrú ẹni wá fẹ́ jẹun sì lè máa jẹun washrabu ẹni tó fẹ́ mú lè mú hata yohazina ibni ummi maktum ẹlẹ máa jẹ nǹkan máa mú títí tí ọmọ ummu maktum tí ń wo fi wá pèrò tiẹ títí tí ọmọ ummu maktum tó ń wo fi wá pèrò olùdókòwò sábà wo àwùjọ wa lónìí àárípa máa sábà ń pe ìrun méjì fún àsùbá fún àwọn tó ṣe pé wọ́n bá máa ń pè wù dáadáa èèwọ̀n àkọ́kọ́ yẹn tán bá máa pè é wọ́n á pè é sí àsìkò tó ṣe wípé tá a bá gbọ́ ọtán pé kò ní ká má jẹun pẹ̀lú wá fẹ́ gbá rẹ̀ ó sì lè jẹun. bákan náà a gbọ́dọ̀ kásùbà ní àsìkò àti wọ́n pè òru yẹn torí pé irun yẹn òru náà pè òun ṣe àsìkò àsùbà sọlọ́jọ́ àwọn tí wọ́n jẹ́ àpérò lára ń tán gbọ́dọ̀ mójútó lélẹ́yìn kábíyànjú àti máa pèrò sí àsìkò kábíyànjú àti máa pèrò sí àsìkò ìwọ òru ó wà kò ń ṣe wọn àtúbá ẹ̀nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ló fi sọ pé Bilalu ń bá mi tó bá pèrò ó ń pèrò lè yíwò kídọ̀nà ìmàkóhùn láti lè jí ẹni tó ń sùn ìrun yẹn lásìkò ànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam Bilalu máa ń pè é kó lè fi jí àwọn tán sùn tó la ẹni tó fẹ́ yẹn náfìlà tó fẹ́ yẹn wítìrì yóò yẹn wítìrì rẹ̀ ẹni tó fẹ́ jẹun nítorí kó fẹ́ gbàwẹ̀ yóò lè jẹun lè yóò kí lọ́nà imakum wàlí yẹ́rùjì àpà imakum bákan náà ẹni tó ń jí yẹn náfìlà tẹ́lẹ̀ kó lè sọ́ọ̀bù náfìlà rẹ̀ kó lè rest so that a lè máa pèpì ẹ̀ fún ìrun àsùbá gẹ́gẹ́ ló jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ìgbà míì tó bá yẹn náfìlà tó ṣe gbogbo ẹ̀ lọ ló yóò bá ara lè rẹ̀ náà láṣepọ̀ so irú àsìkò bẹ́ẹ̀ yóò lọ wẹ̀ láti lè fi pèpè ẹ̀ fún kíni ìwọ̀n àṣùbá àgẹ̀gẹ̀ so ìwọ̀n àṣùbá àgẹ̀gẹ̀ yẹn ẹni tí wọ́n ń pè ní ibn ummi maktoum amr ibn ummi maktoum táwọn ọmọ máa ń pè ní abdullahi ibn ummi maktoum ṣùgbọ́n tó rí rẹ̀ ni pé amr ibn ummi maktoum ní orúkọ rẹ̀ yóò ṣe wá pé wọn àṣùbá àgẹ̀gẹ̀ yóò ṣe wá pé wọn àṣùbá ìrun àṣùbá tó pè yẹn ìtumọ̀ rẹ̀ ni pé ìmọ́lẹ̀ oòrùn oòrùn tó pọ̀ wá tó fẹ́ jáde táàrí ìmọ́lẹ̀ rẹ̀ ti dé lẹ́wù wípé kí ni a lè rí àwọn nǹkan kan a lè dá àwọn nǹkan yàtọ̀ síra wọn ìmọ́lẹ̀ yẹn ò tí pọ̀ gan o ṣùgbọ́n ti dé lẹ́wù pé a lè dá àwọn nǹkan kan àwọn nǹkan kọ̀ọ̀kan yàtọ̀ síra wọn so àsìkò àṣùbá wa bẹ̀rẹ̀ ń gbà ìgbà wọn là á pè wọn àṣùbá wọn yẹn là á yan rákà tálífàjírì mẹ́lá kírun àṣùbá sanabuwa muhammad sallallahu alaihi wa sallam lásìkò rẹ̀ àbí lọ́pọ̀lọpọ̀ gbà ó lè mú ìrun àṣùbá bẹ́ẹ̀ tí ó kà ó lè ka bí hundred verses múra ka méjèèjì a máa fa ìrun rẹ̀ bù pàtàkì jùlọ ìrun àṣùbá yóò fa tó máa ń tóbi hundred verses tó bá tún wá ṣe tán gbà gbogbo nǹkan ò ní tí ì mọ́lẹ̀ débi wípé wọ́n anabiwa muhammad sallallahu alaihi wa sallam a máa parí irun ṣìnà yá àrífò rọjúlù jẹlisa ìgbà tí èyí ó lè mẹni tó wà lẹ́bẹ̀rẹ̀ táìmà ẹni máa parí irun tó túnbọ̀ sí òkùnkùn ó sì wà ṣùgbọ́n ìmọ́lẹ̀ àti wà ìmọ̀ ẹ̀ lè wojú ẹni tó wà lẹ́bẹ̀rẹ̀ nísìnyí àwa ń lo iná káàkiri iná ti kún àwọn síríìtì owó àkáàkiri láti gbogbo ẹ kò síná ṣùgbọ́n pàtàkì àfi sálámà ní àálẹ̀ mẹ́rin tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ṣùgbọ́n ẹni tó ṣe kó wà níta tó ń lọ ànílé rẹ̀ gbòdójú ẹni yẹn mọ̀ ló fi jẹ́ pé àwọn obìnrin tó máa wá kiri mọ́ṣáláṣí náà tán bá ń lọ lára nǹkan tó fi ròyìn wọn ni pé láàyò ọ̀rọ̀fùnà àwọn èèyàn nílé dá wọn mọ̀ minal gala láàyò ọ̀rọ̀fùnà wọn nílé dá wọn obìnrin mọ̀ pípa ló ń lọ minal torí pé kí ni òkùnkùn ṣì wà so ìmọ́lẹ̀ òòrùn tá à ń sọ kò sí gbogbo ó ti mọ́lẹ̀ làṣùbà ẹ̀ẹ́ òkùnkùn ó sì máa wà torí pé àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam yóò kírun àsùbá tán òkùnkùn ó sì wà lẹ́bi wípé ẹni tá a lè dámọ̀ ìzí ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ẹni tó bá jìnà sí wa ni a lè dámọ̀ látara òkùnkùn tó ṣe nílẹ̀ ṣùgbọ́n ìmọ́lẹ̀ oòrùn yẹn ó ti yé kí nǹkan máa mọ́lẹ̀ àti rí sáìnì àti rí lọ́ọ̀kan tó hàn so àsìkò àsùbá ó wọlé gbà fún àsìkò yóò máa lọ bẹ́ẹ̀ títí òòrùn gangan ó fi wá yọ sí wa tóòrùn gangan fún ẹ bá ti yọ sí wa taari òòrùn gangan yàtọ̀ sí pé à ń rí ìmọ́lẹ̀ taari kíní tó dàbí bọ́ọ̀lù ìgbà yẹn onírun àsùbá wa tó kù sọ tó bá ń kírun lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn ìgbà tí kíní òòrùn gangan fún ẹ ti yọ á kírun ní àsìkò tí àsùbá ti kọjá tí o bá ní ẹsíwùsì ẹlẹ́ṣẹ̀ ní irú èèyàn bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ní irú èèyàn bẹ́ẹ̀ ló jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní laysa fi an-nawmi tafritun innama at-tafritu fil-yaqظah ẹni tó ṣe kó sùn tí o mọ̀ tó lọ lẹ́gbẹ̀ẹ́ àsìkò òun wá tó kò mọ̀ àti sọ pé ni wà negligent innama at-tafritu fil-yaqظah ẹni tó ṣe wí pé kó sùn tó ṣe pé mọ tó ń lọ àsìkò òun wá tó ìwé yẹn bẹ́ẹ̀ là á sọ wípé ó ń fi òun ráàlì òun náà àyò àkùrọ̀ rájú àsọ̀làtà kí èèyàn kó lọ ìrùn lára àtàyè jí àwọn tó sọ láti lò sọ̀rọ̀ tí àsìkò òun bí èdè tí àsìkò òun bí èdè ẹni tá a lò ń fi òun ráàlì yìí ọ̀pọ̀lọpọ̀ mi ṣe máa ṣe lónìí fẹ́ni tí ó bá tiẹ̀ kí nu wọn ìrún àyílá rẹ̀ àtàlásàrì gbogbo ẹ̀ yóò máa jẹ gbogbo ẹ̀ papọ̀ ni ẹlòmí àti àlásàrì àti magrib àti ṣáì gbogbo ẹ̀ tó bá dé yóò wá jẹ gbogbo ẹ̀ papọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá ní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta irun ìkàtà àti pàṣípò sí ni ìkà tó jọ́ràn yẹn ni bẹ́ẹ̀ ni a fi àsìkò sí òun ṣe ìkàtà máa ń kí nígbà tó bá wù wá mọ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí kọlọ̀wà kó ṣàánú wa a ń kírun nígbà tó wù wọn ni kò ṣe ìgbà tí ọlọ́wọ́ bá pàṣẹ kéèyàn máa mọ̀ dìlé ìrun kan kọjá àsìkò rẹ̀ wà láì aburú ńlá ni láì ní rízìn tẹ́sìn gbà wọlé láì ní ẹsìkìrì tẹ́sìn gbà wọlé kí ni mò ń tajà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so afá ṣàlàyé fún wa ó ní ìrun àsùbá sọ̀látù súbhì ìrun àsùbá bá ṣe máa ń pè é àbí sọ̀látù alfajiri èrùn alfajari méjèèjì náà ni a lè pè nínú alfajari a lè pè nínú àsùbá fa awwalu wákìtí á ìbẹ̀rẹ̀ àsìkò rẹ̀ ní ìsìdá àwọn alfajiri òní kí alfajari àti ìmọ́lẹ̀ yẹn kó ṣe kí ni kó bẹ́ kárí alimọ̀tẹ́rì bìdíà ìbílẹ̀ tó ṣe pé yóò náà bìdíà àárí ìmọ́lẹ̀ yẹn báyìí fi axon mashrik ní ibi tí oòrùn ti máa ń yọ bá ibamilal qibla tó ṣe pé yóò máa lọ láti ibi tí a ń dojú kọ ila dubur bi qibla tó ṣe pé yóò máa lọ lọ síbi ibi tí ó jẹ́ opposite qibla hatta yartafi'a títí títí yóò yíwá ga faya ummal ufuq yóò wá kárí gbogbo àwòwò sánmà yóò kárí àwòwò sánmà eléyìí ní ìpìlẹ̀ àsìkò rẹ̀ wà á kúrò wákìtì ìgbẹ̀yìn àsìkò alfajari al'isfaru albayinu al'isfar albayin tí tún al'isfar oníkí nǹkan kò ṣe wípé ó kílẹ̀ dáadáa albayin alẹ́ni ìzáà sallama aw sullima minha bada hajibu shams tó ṣe pé tá bá fi lè sálámà báyìí pé assalamu alaikum ìta máa rí òní bada hajibu shamsi kí ní ohun àárí báyìí àárí ohun gẹ́gẹ́ fún rẹ̀ díìkì oòrùn wọ́n máa bẹ̀yìn àádọ́ ní waqtun wasi'un láàárín àsìkò tá a lè kírun àṣùbá ni àsìkò tí a lè kírun àṣùbá ni wa afdalu dhalik awwaluhu èyí tó dáa jù níbi eléyìí oníkàkí ní ìpìlẹ̀ èyí tó dáa jù oníkàkí ní ìpìlẹ̀ náà báwo ni a ṣe mọ kí ni ṣàlàyé ṣùgbọ́n lónìí wọ́n gbé àwọn nǹkan oríṣiríṣi kalẹ̀ láwọn nǹkan tí ó lè ràn wá lọ́wọ́ láti lè fi mọ kiri tabawo wọ́n lè ṣe àwọn aago mi wọ́n á ní ó ń sọ àsìkò irun fún wa wọ́n á ní ó ń sọ irun àsìkò irun àṣùbà wọ́n lè gbé kalẹ̀ àwọn handset mi tó ṣe pé wọ́n fi àwọn ọmọdé sí níṣì irú aago tá a gbé sí inú mọ́ṣáláṣí yóò sọ fún wa àsìkò báyìí ni àṣùbà sáwọn aago yìí wà accurate ṣé àwọn aago wọ̀nyí ọwọ́ accurate èyí tá a kẹ́ sọ fúnra wa torí àsìkò níbi ìdánilẹ́kọ̀ọ́ eléyìí òun náà ní ti àsùbá yìí àwọn èèyàn wọ́n gbìyànjú láti gbé àwọn nǹkan tó ṣe wípé èyí tá a fi bọ́ tata sọ wípé abẹ́mọ̀ ogun kata ní sọ̀lá àtàm ṣàlàyé yìí àbí nǹkan tí ọlọ́mọ ṣàlàyé fún wa àbí nǹkan táwọn apá àṣàlàyé yìí èyí tá a fi bọ́ tata la máa tó máa wá àwọn nǹkan yìí wọ́n ti gbé àwọn nǹkan kan kalẹ̀ tó ṣe pé nǹkan yẹn wọ́n wò pé ó máa fún wa ní nǹkan tí ọlọ́run ọba ṣe lálàyé fún wa tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí ó ṣe lálàyé so a ní láti dààmú ara wa èmi nísìnyí wọn nulẹ̀ lápẹjúwe mo dẹ̀ fẹ́ mọ̀ bóyá ṣáṣùpá ti tó àbí òtí tó so mo kàn mú asset mi kí ni program àbí application tó ṣe pé nǹkan ti ṣe mo kàn wó ni mo dẹ̀ ti tó ni mọ̀ torí ó ti ó ti wọlé àbí kó ti wọlé tó mọ́ lè dìde pé mo fẹ́ kí wọn eléyìí ni nǹkan tó ṣe pé kí nǹkan lè rọrùn wa ṣùgbọ́n bí tíṣù wà ní pé nǹkan gbé kalẹ̀ yìí ṣé ó wà accurate àbí kó wà accurate èwo ló correct èwo ló correct lápèjúwe a ní bí oríṣi bíi márùn tá a bá ní kí akànra mu kékeré tó ṣe fi kálukú láwọn ṣe ìgbìyànjú títí wọn kù so àwọn kan wọ́n ń pè yẹn ní Muslim World League Muslim World League bí àwọn ìgbìmọ̀ kan ní tó ṣe pé wọ́n máa ń discourse ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam àtàwọn mùsùlùmí láyé ìgbìmọ̀ yìí ọba Saudi ló dálẹ̀ tó ṣe wípé wọ́n á pe àwọn tí ó wà rẹpẹsẹ́ǹtì àwọn ìlú lóríṣiríṣi tí wọ́n á discuss ọ̀rọ̀ yìí lára nǹkan tó gbé yẹ̀wò níbi ìgbìmọ̀ yìí òun náà ni àsìkò òru ṣé gbàtà wá wò nígbà tá à ń sọ fún wa lẹ́ẹ̀kan a ní tá a bá wo láti north a ní tá a bá dojúkọ òru ibi tó rùn ti yàn láàárọ̀ tá a bá dojúkọ wáyé ká wá spread ọwọ́ wa máa ṣe báyìí àlàáfíà wa wọ́n ń pè ní north ọ̀tún wa wọ́n ń pè ní south òun tá a lójú kọ́ pé kọ́ fún ẹni tá lójú kọ́ wọ́n ń pè ní east ẹ̀yìn wa wọ́n ń pè ní west gbogbo ẹ̀yìn wọ́n á ní three sixty degree ni so láti north ìyẹn tá a bá spread ọwọ́ wa apá àlàáfíà yẹn nígbà tá a wo oòrùn ibẹ̀ yẹn zero ti bẹ̀rẹ̀ ibẹ̀ náà ni three sixty parí sí so láti. ibẹ̀ yẹn lọ sí yíká lọ bẹ́ẹ̀ wọ́n á ní three sixty ní zero lọ yíká wọ́n á ní three sixty pé náà òun tá a rí tó wa padà rí kó yọ yìí ìgbà kan láàrin òòrùn yẹn yẹn wà nígbà tá a fi rí pa padà wá rí horizon pa rí òòrùn kan lòòrùn yẹn wà wọ́n á sọ fún àgbà táwọn kan calculate ẹ̀ wọ́n ní ìgbà tí oòrùn bá wà ní eighteen degree below horizon that is kó tó dé point tẹ ẹ lè rí oòrùn degree kan ló wà degree tó wà yẹn òun náà pè ní eighteen degree lápèjúwe wọ́n ní tí oòrùn bá wà ní eighteen degree below horizon that is síwájú kẹ tó lè rí oòrùn kẹ tó lè rí oòrùn tí òun bá wà ní eighteen degree síwájú kó tó wá sókè ẹ̀sìn máa lè rí so wọ́n ní ìgbà yẹn ìrun àsùbá ti wọlé ẹ lè pe ìrun àsùbá kò ń ṣe ìrun àkọ́pẹ́ta ní wòlò ìrun àsùbá gẹ́gẹ́ lè pe gbà ẹ̀ náà kí ni ìtumọ̀ eléyìí eighteen degree di lo horizon horizon òní tá à ń rí aṣọ fún akọ́ta wọ́n sọ̀rọ̀ nǹkan horizon òní bí tá a ti wò bẹ́ẹ̀ ni pé sánmà àtìlẹ́ pàdé so ìgbà tí a máa sọ pé a fẹ́ rí oòrùn sòkòtò ní pé a lè rí oòrùn kankan fún rẹ̀ bí bọ́ọ̀lù yẹn so ìgbà tí a lè rí báwo la lè kí àsùbá tá a bá ti rí tó ṣe pé ìmọ́lẹ̀ rẹ̀ la rí wọ́n ti bá wà ní eighteen degree below horizon now degree kan is four minutes degree kan four minutes ni so táwa sọ yìí pé eighteen degree below horizon horizon la máa ti rí oòrùn tó túmọ̀ sí ra wá sọ pé eighteen degree below horizon eighteen times four kí ni nǹkan tó máa fún wa náà seventy two so tí eighteen times four bá fún wa ní seventy two ó túmọ̀ sí pé seventy two minutes before sunrise òun ni àṣùbà wọlé so seventy two minutes so eighteen times four ó fún one seventy two ó túmọ̀ sí seventy two minutes before sun rise ṣíwájú ká tó rọrùn gangan seventy two minutes before then a lè kí wọn àṣùbá a lè pè wọn àṣùbá ń gbà ntí àwọn muslim world league tí wọ́n sọ nù so àwọn á eighteen degree below horizon a ní degree kan is four minutes so túmọ̀ sí pé láì dára ẹ láàmú gẹ́gẹ́ bí táwọn sọ o seventy two minutes before sunrise alèkèrún àṣùbá láì ṣe pé o bọ́ta kó o wò àwọn wo pé research táwọn ṣe ó bá bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn mìíràn tún wà Ummul Qura èyí náà wà ní Saudi èèyàn kan ló gbé kalẹ̀ orí calculation tó ń ṣe instead of eighteen degrees orí nineteen degrees below horizon nineteen degrees below horizon that is kẹ́ tó lè rí oòrùn nineteen degrees that is nineteen times four minutes kí ni ó fún wa so ni ó fún wa seventy six òun sọ pé seventy six minutes before kẹ́ tó rí oòrùn ẹ lè pè wọn àṣùbà ẹ lè pè wọn àṣùbà so nígbà tó yá wọ́n adjust ẹ̀ sí eighteen point five degree instead of so tó túmọ̀ sí pé kí ni ó di seventy four minutes before kátó lè ṣe kí ni kátó rí oòrùn agẹ́bí ta sọ fún wa a ní ìmọ́lẹ̀ oòrùn la fi ń kí wọn àṣùbá ìmọ́lẹ̀ oòrùn la fi ń kí ìrùn àṣùbá ok stéèjì wo ìmọ́lẹ̀ oòrùn yẹn máa wà sàwọn eléyìí sọ ń sì pé tó bá wà ní bí nineteen degree or eighteen point five degree That That's 24 minutes or 76 minutes before kóòrùn tó lè yọ sí gbangba ta ẹlẹ́gbẹ̀rún àṣù gbangba. Àwọn kan ní rárá kóòrùn 72 ni. Àwọn kan tún ní rárá nípa àwọn kan ní Islam Islamic Society of North America àwọn náà tún gbé tuntun wọn kalẹ̀. Àwọn ní 15 degree làwọn rí ń The fact táwọn ṣe o 15 degree ni ló kó ráìsì. Káwọn a ní degree kan is four minutes ó túnmọ̀ pé kí ni 15 times 4 kí ni 15 times 4 máa fún wa 50 sàwọn oníkẹ́ tó lè sọ pé ẹgbẹ́ pé ìwọ̀n àṣùgbà rárá ó ṣe ní sí ó bọ̀rọ̀ jẹ́ pé 60 minutes before ọ̀pẹ́ yẹ tó lè rí òun ni that is wákàtí kan ìtumọ̀ ẹni pé tábà pé ìwọ̀n àṣùgbà ní sí àpèrún àṣùgbà tán àyẹ̀nà fílà rákàtà nípájú yìí akíwù lásìkò àgbàtẹ́ fi pé ìwọ̀n àṣùgbà yẹn àṣùgbà yẹn títí di ìgbà tí ó rú èèyàn gẹ́gẹ́dẹ́ dúró yìí wákàtí kan gbáko òwòrò mọ̀bẹ láàrin méjèèjì àwọn kan ní ẹ́ẹ̀ kò ṣe wákàtí kan wákàtí kan àti ìṣẹ́jú méjìlá àwọn kan ní wákàtí kan àti ìṣẹ́jú mẹ́rìnlá àbí ìṣẹ́jú mẹ́rìndínlógún èwo ló wá kọ́rẹ́tì gbogbo eléyìí gbogbo eléyìí sáńsọ́ǹsì sáńsì ni wọ́n lò sọ́dọ̀ jẹ́ ẹlòmíín bá mi bí àwọn agbótọ́jọ́ sí mọ́ṣáláṣí yìí àbí ìtàn máa ń fi sọ́wọ́ ń gbà ní àbí tó wà ní handset ó lè wo pé àgbo mi máa ń sọ àsìkò oorun ó lè máa bá àwọn èèyàn jà èwo ló ń lò ń bẹ̀ ṣé títí Islamic Society of North America ni òun ló sẹ́ẹ̀tì ẹ̀ sí àbí ti Muslim World League ló sẹ́ẹ̀tì ẹ̀ sí àbí ti Ummul Qura ló sẹ́ẹ̀tì ẹ̀ sí àbí ti Egyptian general kìnnìkan sọ̀dẹ́ àbí kankan àbí bí oríṣi márùn-ún ẹni tó wá ní kíní application tó ń sọ̀rọ̀ nípa àsìkò òru lórí sẹ́ẹ̀tì ẹ̀kọ́ lọ́wọ́ wọn á kọ síbẹ̀ sẹ́ẹ̀tì wà ń bẹ̀ ibi sẹ́ẹ̀tì yẹn wọ́n tún sọ fún èwo ló fẹ́ mú bẹ̀ wọ́n lè kọ oríṣi márùn-ún wá àbí kan tóbi méje gan wá torí pé àwọn oríṣiríṣi research ló ń lọ àwọn kan ń pè léyìn ní eléyìí ṣùgbọ́n òdodo bẹ̀ ni pé kò sí ìtẹ́sìn lábọ̀ wá lọ́rùn gbogbo ẹ̀ ìtẹ́sìn ní ká ṣe òun eléyìí òun ní ká wá fúnra wa ó ti ń sìn ilé ìkẹkẹ ni tó jẹ́ ṣùgbọ́n tó túmọ̀ sí pé àti ẹ̀ lè ṣàǹfààní bí àwọn kẹtẹ́ gbé kalẹ̀ yìí a lè ṣe àwọn àǹfààní pẹ̀lú pé ká wo ìtawà náà ti observe fún ara wa àti tí àwọn náà gbé kalẹ̀ owó ló súnmọ́ léjì sọtọ́rí ìtawà wo mọ́ṣáláṣí sí èyí tí wọ́n sẹ́ẹ̀tì kalẹ̀ yìí àti adjust yẹ eléyìí tó wà ń bẹ̀rẹ̀ sí àlò kankan nínú gbogbo márààrún tí a dárúkọ yìí àti ti Karachi ni o àti ti Egypt ni o àti ti kini ni o èyí asset yẹ ní nǹkan tó súnmọ́ ń táwọn àfojú rí so yìí ló súnmọ́ lé torí ìpìlẹ̀ ní pé ń tẹ́ fojú rí ọlọ́run ọba ń wákùú washrabu ẹ̀mọ jẹ́ ẹ̀mọ hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswad minal fajr títí tí kìíní funfun yẹn hàn sí yẹn. tí èèyàn tí o ní sùúrù dùn bẹ́ẹ̀ so ìpìlẹ̀ ni ẹ anabuwa muhammad sallallahu alaihi wa sallam inna bilalan yu'azzim bil ẹ̀yìn ìyẹn gbọ́ mi ìwú tí bilal máa ń pè yẹn ìwú òru ló pé o kò ń ṣe òun nìyẹn o fàkúlù àṣọ́rọ̀ ẹ̀dọ́ afẹ́ gbàwẹ̀ ẹni yìí lè máa jẹ máa mú àtayọ̀ adínà ìbùkún mọ̀túmù àsìkò tá a ní kí ń ọmọ ń umm o èrú tí bìlálò wá ń pè ẹ má sọ wípé kí ni èrú yẹn àlè jẹun mọ́ wọ́n ti pè ẹ̀ èrú òru lòun pè ó ń pè láti lè fi jí àwọn tó ń sùn ni ó ń pè ẹni tó ṣe ipò yan náfìlà kó lè bá stọ́ọ̀pù náfìlà tó ti ń yẹ̀ bọ̀ tẹ́lẹ̀ kó lè pèpè ààrẹ. so ló fi jẹ́ wípé àwọn kan wọ̀nyí ó pàtàkì púpọ̀ tó gbogbo àwọn kìíní aago tó ń gbé kalẹ̀ kìíní kìíní kan pé aago mi àkómọ́sọ àsìkò ooru ẹ̀kíní àmáyànjà lórí ẹ̀ torí pé àwọn kan ṣe àwọn ìgbìyànjú yẹn ni ìgbìyànjú yẹn èmi ó fẹ́ ṣe bí ẹni kọ̀rẹ́tì ní ó kọ̀rẹ́tì mẹ́ so ló jẹ́ pé wà ní èyí tí wọ́n ń lò ní mọ́kà torí pé umul kúrọ òun ni táwọn ń lo calculation tán ń lò umul kúrọ ni so 19 degree ni wọ́n gbé sí tẹ́lẹ̀ ṣùgbọ́n pàtàkì èèyàn challenge àwọn kankan wọ́n adjust yẹ wọ́n gbé sí eighteen point five eighteen point five náà gbé sí ni àwọn afáàmì ṣì ń challenge yẹ ní Mẹ́kà gan fúnlẹ̀ ní Saudi gan tó ṣe fún wọn ní kò correct sọlọ́mù jẹ́ pé àmọ́yé àwọn afẹ́ẹ̀sì ni wọ́n wò pé naked observation àwọn ó yàtọ̀ sí àwọn nǹkan tó ṣe rí àníbi àwọn tiny ìpìlẹ̀ lẹ́ni pé naked observation ni táìmì àwọn tó ń gbé kalẹ̀ wọ́n gbé kalẹ̀ pé kán lè bá àfihàn ara ọ ni ó dẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oṣù náà ni tá a máa fi ń bẹ̀rẹ̀ Ramadan ọ̀rọ̀ oṣù tá a fi ń bẹ̀rẹ̀ Ramadan nísìnyí lómi àwọn sọ fún yín fifty years to come àsìkò tí Ramadan á fọ́ sí wọ́n ti calculate ẹ̀ kalẹ̀ ṣùgbọ́n naked observation gbà mí ó ń takò nǹkan yẹn so ló jẹ́ pé àwọn ọ̀rọ̀ yìí ò ṣe ta lè gbára lé tó bá dé jọ́ ń gbé ní àlùkìyàmọ́ tó máa béèrè tó fi gbàrà lásìkò báyìí afẹ́ àwọn scientist náà sọ ọlọ́wọ́ olóhùn rẹ pé kó tẹ̀lé àwọn scientist kílẹ̀ tó fi kírun lásìkò báyìí àwọn scientist ló sọ ọlọ́wọ́ olóhùn rẹ pé kó ṣe ṣùgbọ́n kó gbìyànjú àti tẹ̀lé nǹkan tí ó jẹ́ naked observation kó ṣe ní sẹ́ẹ̀kì gan ó sì tún ní excuse wájú ọlọ́wọ́ bàdú pé kó tẹ̀lé nǹkan tó ṣe wípé wọn àgbékalẹ̀ tó ṣe pé èèyàn wo gbókè á ẹ̀jẹ̀ ká lè mọ lu eléyìí náà so inshallah a ti máa tẹ̀síwájú níbi àwọn àsìkò ìrun tó kù eléyìí sábàá sọ yìí ti rún àsùbá ni àsìkò tó yẹ ká pè òun òun la sọ yìí so sábà pè òun òun ẹ̀ṣẹ̀ yànnà bílà òun ẹ̀ṣẹ̀ wá kírun so láàrin àsìkò yẹn títí dìgbà tó rún èèyàn tó rún bá ti yọ àsìkò àsùbá ti tán tí òun ò bá ti yọ aṣìwà ní within irun àsìkò àṣùbá aṣìwà ní within àsìkò irun àṣùbá tóun bá ti yọ ìgbà wo ló bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ní ìgbà tó ṣe wípé ìmọ́lẹ̀ tí ó spread láti bí north lọ sí south àníbò láti mọ north àti south dojúkọ bí tóun ti máa ń yọ láàárọ̀ kó wá spread ọwọ́ ẹ̀ báyìí apá àlàáfíà yẹn òun wọ́n gbèjì north akóòsì yẹn òun ni wọ́n pè ní south ìmọ̀lẹ̀ tá à ń sọ yóò spread báyìí ìmọ̀lẹ̀ yẹn kò síbi tó ti wá oòrùn tó ṣe pé kí ni ó ń gòkè bọ̀ wá káàtì lè fojú rí torí pé kò tí ì débi tá a ti lè fojú rí ìmọ̀lẹ̀ tó sẹ́ǹdì ìmọ̀lẹ̀ yẹn ni à ń rí oòrùn yẹn ṣe wá ń gòkè ìmọ̀lẹ̀ yóò máa pọ̀ sí yóò máa pọ̀ sí yóò máa pọ̀ sí sọtúmọ̀ tí wá dé lẹ́bù pé ó pọ̀ débi pé a lè rí ibi oráìdì tó lọ báyìí òun ni wọ́n pè ní àsìkò àṣùbà so bí ẹ̀sìn ṣe ṣàlàyé ẹ̀ lélẹ̀ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ìtàbára ṣẹkọ́lọ́ ọmọ kúlù fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn iṣẹ́ ìjọsìn wa kí ó gbà lọ wa وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك tí a bá fẹ́ wò nípa rẹ̀ àwọn àwọn àgbàlagbà rẹ̀ bọ́ọ̀dù tí o bá wá lọ kí ni àwọn ọkọ̀ tó ń yà kó نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد tí a bá ń pè ń tí ó duwárọ̀ ń gbàtà ń pè ń lọ pé àwọn èèyàn nílò wá sí mọ́ṣáláṣí látara pé òjò yẹn pọ̀ ẹni tó ń pèrún ó lè pèrún bí a ṣe máa ń pèrún kó dákẹ́ ó dẹ̀ lè pèrún lẹ́yìn ìgbà tó bá pèrún tán kó wá tuntun sọ́lù fi bòye òtíkù àti ẹ kírun nílé yìí tàbí ṣe tí mo pè yí o ò ń ṣe fún ẹ̀yìn tẹ wà ń lé fáwọn àtàwọn mọ́ṣáláṣí sọlú fi búyò ti bò ẹkírun lè ó dẹ̀ lè wo ó ṣe wípé yìí tí olùsọ pé háyà àlàsọ́lá yóò replace ẹ pẹ̀lú sọlú fi búyò ti bò so ó lè ṣe ní ọ̀nà tí a sọ yìí tí odò bá ń rọ̀ tó ní ẹlẹ́pọ̀ tó jẹ́ odò tó lè tutù aṣọ àní láti torí bọ̀ ọ́ wá sí mọ́ṣáláṣí ẹni tó wá torí bọ̀ wá ní mọ́ṣáláṣí ó kàn fi àjẹ rẹ̀ ni ọlọ́run ọmọ òòlù ẹ̀ níṣẹ́ ó lè kí òun lé ṣùgbọ́n kò lẹ́ṣẹ̀ o ipò torí bọ̀ ó wá ní mọ́ṣáláṣí kò lẹ́ṣẹ̀ ṣùgbọ́n kò sí àlékún ládàá fún torí pé ẹ̀sìn fún wa ní ìgbàláyé pé tójú bá ń rọ tójú ẹrẹ̀ jóde tó lè tutù aṣọ wa ká òun nílé tó fi jẹ́ pé tí òjò bá ń rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà mi wọn tó bá ṣe pé bí alẹ́ ni bí irun mọ́gírìbì àti ṣáì òjò wa ń rọ̀ tán kí mọ́gírìbì tán àwọn tó ń bẹ nínú mọ́ṣáláṣí wọ́n lè ṣe jámúrò kí wọ́n pa mọ́gírìbì àti ṣáì pọ̀ gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ nínú mọ́gàbí àwọn màlìkíyà bákan àwọn hànábílà bákan àwọn ṣàfíìyà àwọn hànàfíyà àwọn gbà pé à ń pa ìrun méjì pọ̀ ẹ̀ àti ní àràfà àti mọ́sídàdínlá nìkan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbà pa lè pa ìrun mọ́gìrìbà àti ṣáìpọ̀ irun zúdà tásírì náà lọ́dọ̀ àwọn ṣàfihì alìpápọ̀ nítorí kó di òwúrọ̀ alìpápọ̀ nítorí pé kí ni òjò ń rọ̀ gẹ́gẹ́ bí àwọn ṣàfihì àwọn ṣe sọ yìí sẹ́ni tó pè ń gbà tó di òwúrọ̀ tó tó bá pẹ́ni tí ẹ̀sìn yé dáadáa ó lè sọ fáwọn òkú sọ́ọ̀lù gbogbo yóò ti kó ẹkírun lè mọ́ olùwà bí mọ́ṣáláṣí àwọn tọ́lẹ̀ ní mọ́ṣáláṣí wọ́n lè pa ìrun zúrì àtàsí papọ̀ gẹ́gẹ́ bí àwọn ṣàfihàn àti sọ àbí ìrun mọ́dúrà àti ṣáì gẹ́gẹ́ bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta bí wọ́n ṣe sọ so gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ ọ̀rọ̀ àsàlátù khairu minan nawm ọ̀tọ̀ nìyí àsàlátù khairu minan nawm èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá wa lórí ẹ̀wò ni pé àmọ́ sọ́ngbà tá a bá ń pè ohun àlùfájàrí gangan kò ń ṣe ìrun àkọ́kọ́ ìrun àkọ́kọ́ yẹn ìrun tí ò ní connection mọ́ ìrun àlùfájàrí ewu ooru ni ewu ooru ni ṣùgbọ́n àkọ́rọ́ àbùkọ́ ìrìn náà ìrun àlùfájàrí gangan nìyẹn tó gẹ́gẹ́ bí ó ṣe rí nínú hadithi ìyàwó Aisha radiyallahu تجد الإمام مسلم الإمام أبو داود الطرميش الله والله سبحانك على أمه بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك Question. Okay. نعم نعم آه، البر اللي في عواري كتير باشين كيو يك كملا وفيس تبايك so níbo ni àwọn èèyàn fèsì báyìí a nǹkan tó ṣẹlẹ̀ tó lè wà responsible fáwọn nǹkan báyìí àkọ́kọ́ òun wípé àwa lè mọ wò ó tó ṣe wípé bá a ṣe ń bọ̀ wá a lè wo pé ọ̀nà ẹ̀ sì tìrẹ́tì tó ṣe pé ọ̀nà ti ṣe tèmi ó ti bẹ́ǹkì a lè mọ wípé bá a ṣe ń lọ yìí ọ̀nà yìí straight là ń lọ wọ́n àti bẹ́ǹkì bá a ṣe ń rìn bọ̀ wá ni o pé pé àtẹlẹ́yìn àti bí tẹ̀sán ẹ̀ pé pé the same place náà fèsì. Na tó wá ṣe wípé ọ̀nà òbẹ́ǹdì ní ẹ̀fínlì kan ló rọ́ǹgì ní méjèèjì sobo láyé fẹ́ mọ̀ èyí tó right èyí tó tó wrong àti ṣàlàyé fún wa kíbla òun níbi tí láwùjọ títí wá ń bí o ní nàìjíríà wá ń bí ọ̀nà tá a fi dá a mọ̀ òun náà níbi tí kíni ibi tí oòrùn tó ti ń yọ so oòrùn ní ṣàmọ̀ pé yíyọ rẹ̀ ìsílà kó yọ ní area tí ó súnmọ́ north north east ni àbí kó yọ ní south east east yóò ti yọ that is ibi tí oòrùn ti máa ń yọ tàwa wo east ni ṣùgbọ́n bó ní ní east gangan ó lè jẹ north east that is east tó súnmọ́ apá làáfíà wa or east tó súnmọ́ apá ọ̀tún wa ní àwọn àsìkò kan ó máa ń yọ ní ti wọ́n ń pè ní true east true east gangan ni ọ̀gángan so àwọn agbègbè tí oòrùn ti máa ń yọ so ibi tí oòrùn ti ń yọ yẹn eré abẹ yẹn òun náà ni ibi tí a fi so lápẹjù èsì ká ní pé ibi tó yẹ ká fẹ́ẹ́ gẹ́gẹ́ òun ni bíbà yìí so tẹ́yìn bá wọra fẹ́ẹ̀sì báyìí kò tí pọ̀ jù náà àbò wọra fẹ́ẹ̀sì báyìí kò tí pọ̀ jù torí pé a ní ìkànnì 19 láti lè sọ pé à ń pè ní káàbà ní ṣiṣẹ́ kù tí ó wà nínú ìlú ìmú ẹjọ́ yìí tí má ṣe báyìí mo fèsì léwu yìí tí má ṣe báyìí náà mo sì fèsì léwu alẹ́ ẹ̀kọ́ tí má ṣe báyìí náà mo sì fèsì so káàbà ní ìgbàgbọ́jù so mo ṣe tó yìí mo fèsì mo ṣe tó yìí mo fèsì mo ṣe tó yìí mo fèsì tó fẹ́ kí àwọn tó súnmọ́ káàbà ìgbàgbọ́ wọn ò tó máa ń torí pé kókó ìjọba ní gbogbo wọn fèsì ṣùgbọ́n ní ti bá ṣe báyìí sí bá ṣe pé káríkà bá ṣe o wọ́n ṣe láti mọ́ fẹ́ ìtawà ìdílé ìdẹ̀mọ̀tẹ́fẹ́ mọ́ kọ́ sí ẹlẹ́kọ̀ọ́ ní má ṣe báyìí kọ́ ṣe mo fẹ́ ṣe ẹgbẹ́ mọ́ kọ́ sí ẹgbẹ́ àlàáfíà mọ́ kọ́ sí báyìí ẹgbẹ́ òfin mọ́ kọ́ sí tí bá ṣe báyìí kọ́ mo kọ́ ẹ̀ wọ́n yà ní ilé ìgbésẹ̀ tó sábà tún okùn kan sábà tún ẹ̀ báyìí tírèkì báyìí káàbà tó lọ sí iye ìta lórúkọ yìí káàbà tó lọ lọ sí sábà tó lọ sí ẹ̀ so pé wọ́n rọra yẹ díẹ̀ báyìí àbí díẹ̀ báyìí kò tí ì fa ìṣẹ̀lẹ̀ torí pé wọ́n á sì sọ pé mo fèsì ọ̀tà ìkí ṣe báyìí tí má ṣe báyìí sì ní ìfèsì ẹ̀ tí má ṣe báyìí mo má ti kàárà tí má ṣe báyìí mo kọ akọ́ àbá ìmọ̀lẹ̀ ní ká ṣe òsì ká pé èdè ṣùgbọ́n bá ara yẹ díẹ̀ báyìí àbí báyìí àbí báyìí èyí ó ṣe wà ní ìdí ìdí ó wà pardonable news kò jẹ́ bó ṣe jẹ́ wọn láwọn No. àkọ́kọ́ rí pé ọ̀rọ̀ hajj ọ̀rọ̀ ẹ̀sìn ni tó bá dẹ̀ ti jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn alukur'an àti sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam alhamdulilah anabi ṣe hajj àwọn sàbí ṣe hajj ṣé wọn ń wọ jímọ̀ nígbà táwọn náà ṣe hajj kò sí ìkan tó jẹ́ pé à ń wọ jímọ̀ kò sí tó ń jẹ́ à wọ jímọ̀ mùsùlùmí kó lọ ṣe hajj ó ń kírun jùmọ̀ tẹ́lẹ̀ nígbà tó padà dé láti áàdì tó lọ yóò tún ti júmọ́ àná ṣùgbọ́n wá bẹ̀rẹ̀ sẹ́kì pa káwọn kan tẹ̀lé òun lọ sí júmọ́ eléyìí à ń tí ó sí ìpìlẹ̀ fún yìí na èèyàn ṣèrìn àjò ó dé tí ó lè fún àwọn èèyàn lóúnjẹ bálà ìṣù kò sí nǹkan tó burú mẹ́ ká ṣe ìrìn àjò ká dé ká wá ṣe oúnjẹ fáwọn èèyàn kan jẹ lẹ́yìn tó fi dúpẹ́ fún ọlọ́wọ́n wa eléyìí wọn máa pè ní ànàpẹ́à ànàpẹ́à Atara gbólóhùn ànákàrọ̀ kí ni túmọ̀ nákàrọ̀ òun ni kéèyàn fi ẹsẹ̀ gbálẹ̀ kí eruku ó tí wọn pẹ́ni tó tíráàmù nígbà yẹn ni bóyá ogun rànkúmí ni bóyá ẹsẹ̀ náà ni ẹsẹ̀ rẹ̀ ó gàdé eruku so oúnjẹ téèyàn máa ń ṣe nígbà tó bá padà dé láti yàn àjò lẹ́ni tí ó fi ń dunú tó fi ń dúpẹ́ fọ́lọ́ oúnjẹ yẹn wọn máa pè ní ànàfíà àwọn arábọ́ àmọ́ ṣe àlẹ́sọ̀lá sọ́mọdé tako so torí ẹ̀ anamisọ lásán náà ti tíráàbù yìí ìgbà tó dẹ̀ dé yìí ó pa tó wọlé Mọdínà ó para nǹkan ní ó dẹ̀ fún àwọn èèyàn ní oúnjẹ jẹ so tí wọn bá lọ ájì ní abó tíráàbù míì náà tó bá dé tó wo kó fẹ́ kó àwọn èèyàn lẹ́nu jọ kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n kó adé pé a kò fún aṣọ tàtàtà <laughs> yóò ti lọ bí nǹkan so kò sí tó jẹ́ sábà kánẹ̀tì so atramu afẹ́kọ̀ọ́ yàrá ní ìjẹba aláìsí sábàkánà kò sí ìpìlẹ̀ fúnnú islam ká máa ti sọ pé kí ni ìyẹn kan wọ jimá sọdọ́ bíi pé ẹlòmíì wọ́n tún bá dé ní kékeré kó dé láti ájì ó ní ọjọ́ tí ó tún fi wà nílé kò sí pé kò ní máa lọ kí n fi ẹ̀ṣẹ̀ wà mú ọjọ́ tó wọn ayẹ̀ṣẹ̀ máa kọ́lọ̀ wọn kó ṣàánú wà pàǹtí gbogbo àwọn nǹkan yìí sòkò jẹ́ ní oṣù jẹ́ ọláwà àdàm sọ ìtàpá yẹn sọ ìsọkùsọ ọláwà àdàm.

ok. ok ok ok. náà ọ̀rọ̀ bá ṣe ń tu sáfù yẹn tí ìmọ̀mù bá dúró nítorí ẹ̀ka ṣe ni ká bẹ̀rẹ̀ láti ẹ̀yìn ìmọ̀mù ẹ̀yìn ìmọ̀mù náà ti máa ń bẹ̀rẹ̀ sáfù tó a máa tù á mọ̀ sí apọ̀ ọ̀tún apọ̀ òsì apọ̀ ọ̀tún apọ̀ òsì èyí táwọn míì mọ̀ ṣe tó ṣe pé wọ́n á fi apá ọ̀tún lọ wà ní sí ní apá àlàáfíà imam eléyìí kò dá tó náà kó ṣe pé wọ́n ní òun kò dá tó ó yẹ ká máa fíìlì méjèèjì ni bá ṣe ń àtàbáwọ̀ mọ́ṣáláṣí àwò sáfún ẹ̀bọ́ ló ṣe rí lórí kìíní fíìsì iṣẹ́ apá ọ̀tún ni àwọn èèyàn pọ̀ jù sí àwa lè bọ́ sí apá àlàáfíà ni sọ́ra sáfún ẹ̀mí àti ìwà balance ṣùgbọ́n apá ọ̀tún la kọ́kọ́ máa mú náà ká tó mú apá àlàáfíà tó bá ṣe wọn ṣe ni wọn ṣùgbọ́n náà bá ṣe lẹ́nà tó yẹ pé àwọn apá ọ̀tún ó kún ju apá àlàáfíà ìmáàmù lọ bá àláìsí àti èrò yẹn ó ó ṣì wà òkè náà ọláwà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك